tọ́ a mọ kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá the golden room youtube channel wípé ẹ kú àkókò yìí mo fẹ́ gba bí wọ́n sọ gbogbo lé pé tẹ́ ẹ bá ti ń rí fídíò mi tẹ́ ẹ bá ń ṣe alábàápàdé fídíò mi lórí fóònù yín ẹ gbìyànjú kẹ́ máa subscribe àwa kì í parọ́ nǹkan tá ò bá sí rí tá ò bá mọ̀ à kì í sọ ò tọ́ ẹ máa subscribe kẹ́ máa share a máa máa rùn a máa rùn fún a máa rùn yín lọ́wọ́ tó yẹ pé gbogbo fídíò tí n bá ti post ẹ máa máa rí ẹ sì máa máa ṣí àwọn ọgbọ́n àti ìmọ̀ tá a bá ń filẹ̀ ìkejì dẹ̀ ni pé gbìyànjú má sùn tó bá rò pé ó dáa fún ẹ lónìí tó ní sáré sọ̀rọ̀ ayé ẹ a máa ń sáré sọ̀rọ̀ ayé ẹni ayé ara ẹni kí èyí tó da kó má padà á bàjẹ́ kí èyí tó kù díẹ̀ káàtó náà kó lè padà dáa lẹ́yìn ó fi ń sáré o Ọlọ́run á kún wa lọ́wọ́ tọ́ ẹ̀yin onígbìyànjú lọ́lọ́run wà ṣẹ́rí ewé yìí là ń pè ní ewé oníbomubomu ewé oníbomubomu rẹ̀ ń wò yìí tọ́ irú iṣẹ́ wo la fẹ́ fi ṣe a fẹ́ fi ṣiṣẹ́ oṣù lẹ̀ ẹ gbọ́ kàtẹ kàtẹ pé ní oṣù àwọn àgbà náà torí ó ṣiṣẹ́ ó rìn ẹ lọ ṣe oṣù àwọn àgbà ní kí n pè orin kan ṣiṣẹ́ oṣù lẹ̀ orin kan tún dè bẹ́ẹ̀ ni n ló fàtà fi ń pè ní oṣù àwọn àgbà oṣù lẹ̀ àwọn àgbà báwo la ṣe ń ṣe ẹ bá mi wá ewé oníbòmúbòmú yìí ẹ bá mi kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ bá mi kan sixteen tí ò lujú tí kòkòrò ò jẹ tó fàyín lára tó sì fẹ́ dáadáa ẹ rí ẹ bá mi kan sixteen tọ ẹ bá mi kó wálé ẹ ti kó wálé ó yá bá mi wá apẹ tuntun tàbí tàbá tún ní apẹ mi ẹ fọ dáadáa ó yá bá mi mú ewé yìí eight ẹ fi tẹ́lẹ̀ ẹ ti fi eight tẹ́lẹ̀ ó ẹ mú ọ̀gá gbígbẹ kan ẹ gbélé lórí ẹ mú èkó asín kan ẹ gbélé lórí ẹ mú ọ̀pọ̀lọ́ ìjòkó kan ẹ gbélé lórí ẹ mú dídá atare kan ẹ gbélé lórí ẹ wá kó èyí tó kù ẹ kò bó ẹ wá jó bẹ́ẹ̀ bá jó tó yàn àgbàlagbà ẹ bá pín ẹbùn yẹn sọ̀nà méjì ẹ bá pín ẹbùn yẹn sọ̀nà méjì ẹ fi ìdá kan fi pọ ọṣẹ dúdú ọṣẹ dúdú ni o ọṣẹ dúdú ni o ní ọṣẹ gánà o ẹ fi pọ ọṣẹ dúdú ẹ fi ìdá kan sínú ìkẹ́ funfun tẹ bá ti fẹ́ sùn lálẹ́ alẹ́ tẹ bá fẹ́ sùn ẹ wẹ ọṣẹ hun tẹ bá ti wọ ọṣẹ hun tán tẹ bá ti dé inú ilé tẹ fẹ́ sùn báyìí ẹ wá bo ẹbùn yẹn díẹ̀ ẹ fi fọkọ̀ mọ̀ pẹ̀lú àníyàn owó pẹ̀lú àdúrà wàláì tàlà ìmúfọlọ́mọ àbúrà fún yín wípé tẹ bá lò ó bẹ́ẹ̀ kẹ tó lò ó tó ẹ̀mẹ́ta ìyàtọ̀ á ti dé connection á ti wá ìdí á ti tú bẹ́ẹ̀ ni ọ̀nà tó ti tì gbogbo á ti ṣí ìyanu ńlá ńlá bẹ̀ sí ń ṣẹlẹ̀ àmì ńlá ńlá bẹ̀ sí ń farahàn so fẹ́yìn tẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹ fẹ́ mọ̀ wá tàbí ẹ fẹ́ tún fẹ́ pè wá fún àwọn iṣẹ́ míì ẹ bá wà sọ lórí WhatsApp ni o tẹ bá pè mí ò ní gbé kọ́ lo ẹ bá sọ lórí whatsapp zero seven zero six four two nine four four seven four èmi tí náà ni o prophet àpáta àgbànukù ìwọ tó ti ń rí fídíò yìí tó kì í wo lásán tó máa subscribe tó sì máa share tó dẹ̀ máa like ẹ̀ ajẹ́bí náà alábí òrùn fún ọ o èmi tí náà ni prophet àpáta àgbànukù ẹ ṣeun.